tún ti kúrò lábà a tún ti jáde lọ ilé Ifẹ̀ òun la wà lẹ́nìí báyìí kẹjà wọn kan fìdílé torí ọ̀dọ̀ bàbá tí a wà ní èní ọlọ́run ajẹ́ kó pẹ́ fún wa ọlọ́run ní jẹ́ kó kún sí yín bí wọ́n ti ṣe múnú wa dùn ọlọ́run ò ní bà wọ́n nú jẹ́ wàá jìrọ̀ ọmọ káàkiri bàbá àgbàlagbà pátápátápátá ni wọ́n hmm, wọ́n bí àwa sáyé táwọn arí iṣẹ́ tó ń ṣe ni títí dìsín náà wọ́n dẹ̀ sì ń ṣe hmm, bàbá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn bàbá wa Peter Fatomilola. àdúpẹ́ ẹ ṣe àlàáfíà lẹ bá wa pé dáadáa lẹ́yìn náà dé o. dáadáa ni sà hmm. dáadáa ni sà ẹ pẹ̀lẹ́ sà bàbá ẹ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ yín káàkiri. tán wò wá lẹ́yìn oko lẹ́yìn odi ẹ bá mi kí gbogbo wọn pé ẹ̀yin náà lẹ wà ń bí fún wa. wọ́n fi àsìkò yìí kí gbogbo àwọn olólùfẹ́ olólùfẹ́ mi olólùfẹ́ àṣà olólùfẹ́ ìṣe ti Yorùbá jákèjádò àgbáńlá ayé pé ẹ kú déédéé wòye o ẹ̀sìnkú àsìkò yìí. kí ni yàtọ̀ wà mẹ́ pé onífá àti ọ̀jẹ̀ babaláwo. èèyàn lè máa èèyàn lè jẹ́ onífá kó mọ̀mọ́ fá ẹni tó ń pírátìsì tó ń pírátìsì ifá òun ni babaláwo ẹ̀ẹ́ tí wọ́n á kanlẹ̀kùn rẹ̀ báyìí ká sọ pé tí wọ́n bá kàn án abọ́rúbọyè o àbọ̀yè bọ́ ṣíṣẹ tàbí wọ́n kàn án ó ní àkànwọ̀ wọ́n wọlé wọ́n jókòó wọ́n láwọn fẹ́ bá ifá ní gbólóhùn bóyá ó fún ọ ní ìrọ̀kẹ́ tàbí wọ́n mówó lápò wọn wọ́n sọ̀rọ̀ sí kán fi lé ifá tó jẹ́ ìyànnànà tó ń ṣẹlẹ̀ fún wọn ẹ babaláwo nìyẹn o lè jẹ́ onífá kó mọ́ mọ́ fá kán sọ ẹ lórúkọ fá tó bá di pé wọ́n sọdún fá lókè tasẹ̀ tí wọ́n náà wọ̀ wò onífá ni ẹ babaláwo ó dàbí pásítọ̀ ó dàbí ìmáàmù tó gbọ́ kéwú ìwọ gbọ́ fá ìwọ gbọ́ báíbù àwọn wọn yẹn náà bára tán. bàbá ẹ jẹ́ kí sáré bèrè nǹkan lọ́wọ́ yín sàtọ́jú mo ti fẹ́ kẹ́ lọ sinmi ẹ má bínú torí àwọn ọ̀dọ́ tá à ń béèrè pẹ̀lú àwọn nǹkan tá a máa ń gbọ́ ṣé nílẹ̀ yorùbá sà ṣó ní ọba tó jẹ́ pé ọba kan lórí ọ̀wọ́ ọba nílẹ̀ yorùbá. Ah, ah. bó o ní. Ni ìsàdálẹ̀ ó sì wà tí ò ní lé olórí ẹni tó bá mọ ìtàn yóò mọ̀ pé Odùduwà ni olórí ọba láti ìgbà wáṣẹ̀ Odùduwà dẹ̀ bímọ tó pọ̀ nínú wọn la tí a bá ń kà inú wọn ni olówu. Eh, ọ̀ràngún oníbìní onípópó onísàbẹ àwọn wọ̀nyẹn ẹ tí mo oní olúpópó onísàbẹ alákẹ́tu àwọn yẹn ò sí ní ilẹ̀ yorùbá mọ́ wọ́n wà ní Benin and Togo Republic ọmọ Oòduà ni. Hmm? àwọn tó kù sílé ni oníbìíní náà òun náà ò sílẹ̀ yorùbá mọ́ mẹ́ta péré ló kù sílé mẹ́ta yẹn ni olówu ọ̀ràngún àti ọ̀rànmíyàn ìtàn sọ fún wa pé nínú àwọn mẹ́ta tó kù sílé yẹn ọ̀rànmíyàn ló kéré jù nínú gbogbo wọn ọmọ kẹyìn wọn léńjẹ léńjẹ bàbá tó bí wọn ni à ń pè ní ọ̀kànbí so àwọn wọ̀nyẹn ti lọ bẹ́yẹn tán ti sáko lọ wọ́n ti lọ tẹ̀lúdó síbòmíì tí Ọ̀rànmíyàn lọ tẹ̀lúdó sí Ọ̀yọ́ àkọ́kọ́ Ilé Ifẹ̀ ló ti lọ tó lọ tẹ̀lúdó sí Ọ̀yọ́ àkọ́kọ́ ọ̀ràngún lọ tẹ̀lúdó sí ìlà ọ̀ràngún hmm? olówó ó tẹ̀lúdó sí orílẹ̀ òwú ogun ló lé wọn dé òwú ẹ̀gbá ẹni tí ó jẹ́ àrólé tó jẹ́ àrólé tí ó ń delé dé oòdùà tó bá ràjò òun náà ń pè ní ọ̀bàlùfọ̀n. òun náà ń pè ní ọ̀bàlùfọ̀n. gbogbo àwọn ọmọ tán túká yẹn o nǹkan kan ló mú wọn túká nígbà tára bàbá wọn ò yá tí wọ́n ń wá ẹ̀ eh, solution káàkiri omi òkun náà ní ẹ̀ lọ́ọ̀bù ẹ̀ wálé mọ́ àbí tí mò ń wí òye náà wálé mọ́ nígbà bàbá ọmọ bàbá kan tó ń pè ní ajíbógun ajíbógun òun ló ló ṣàyà gbangba tó lọ bu omi òkun wá òun ni wọ́n ń pè ní ọwálé ó sì bomi òkun bọ̀ ọwá obòkun tó tẹ ilẹ̀ jẹ̀ṣàdó ọmọ Odùduwà ni òun fúnra ẹ̀ ló bí nǹkan ẹ̀ mo mọ fi sọ lẹ́ẹ̀kan pé ọmọ Oòduà pọ̀ nígbà tó tó àsìkò tí bàbá máa lọ ẹnìkan ni ó sáà dágbére fún ẹnìkan ló máa dágbére fún olówó wálé tó jẹ́ àkọ́bí hmm. kí bàbá dágbére fún tàbí kó relinquish ipò fún. Mm Ọ̀ràngún ò wálé títí kan everybody kò sí ìtò wálé. èyí tí ẹni tí ó jẹ́ ìríjú bàbá even ọmọ rẹ̀ tó wà nítòsí ajíbógun tó wá ń jẹ́ ọwá òbòkun kò wá kó mọ ìgbà bàbá ó dákẹ́ kó dákẹ́ sọ́wọ́ rẹ̀ ẹni tí bàbá wa dákẹ́ sọ́wọ́ rẹ̀ ẹni yẹn ló ti ń ṣe ọmọ lójú bàbá látìgbà tí àwọn wọ̀nyẹn ò tí kúrò lé ìgbà tí ìgbà tí yẹn tún kúrò lé òun ló sọmọ lójú bàbá ìgbà tí bàbá síkì òun ni ó mọ ọjọ́ tí bàbá jẹ ìjọ́ tí bàbá ò jẹ ẹni yẹn ni bàbá wa wúre fún pé òun lọ òun fẹ́ fi ẹ̀yìn sílẹ̀ nínú àwọn ọmọ tó ń bá bí tó bá ní èyí tó rántí ilé wọ́n ló máa jẹ́ adelé òun àrólé ni òun fi ẹ jẹ látòní lọ àrólé oòdùà àrólé yẹn ni ọ̀ọ́ni.